والاه السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run a tọrọ ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ fún òṣèlá Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé àwọn sàhábà àti gbogbo àwa mùsùlùmí àánú ọlọ́run ìkẹ́ rẹ̀ ojú àjẹjẹ tán rẹ̀ kó mọ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wà gbé títí láéláé Allahumma àmín ní ìtẹ̀síwájú àlàyé tí àfáwà fadilati sheikh Muhammad Salih Al-Munajjid tí wọ́n ṣe nínú tíra Zahiratu Da'fil Iman abala yìí tó ní ṣe pẹ̀lú ìwòsàn nígbàtà ti ma kí ló lè ṣokùnfà lílẹ̀ ìgbàgbọ́ ó sọ̀rọ̀ fún wa kama mọ kí lóògùn lò sí lílẹ̀ ìgbàgbọ́ wa tí òfin ní le. àbí tó bá tiẹ̀ ń lẹ tí ó tètè máa gbé pẹ́ẹ́lí tí ò ní máa já wálẹ̀ torí pé kò sí ẹnìkan nínú ẹ̀dá ọlọ́run lókùrúgbà tẹ́ni yẹ iṣẹ́ ànábì ọlọ́run illa wàyẹ̀zídu ìmánuhu aw wàyẹ̀nkus kò sẹ́nìkan nínú ẹ̀dá ọlọ́run pàápàá jùlọ ẹni tí kìí ṣe ànábì ọlọ́run àyàfi kó ṣe pé ìmánì wa máa ń lékún ó sì máa dínkù wa àtàfáwòt wàlákin yakunu tàfáwòt baynana ìyàtọ̀ tó kàn yàtọ̀ tó wà láàrin wa ó náà ni miqdar ziyadatul iman wa naqsan bí imani wa ó sì máa lékún ayàtọ̀ síra wa ń bẹ ìmánì ẹlòmíì àlékún rẹ̀ tó bá ṣe fì báyìí ó lè jẹ́ pé ninety percent ni ó wọ̀n tẹ́lómi báyìí sọ pé ah ìmánì òun lékún odidi oṣù kan gbogbo tó fi lékún olùmọ̀ọ́dì fifteen percent or ten percent bẹ́ẹ̀ náà sì ni dídínkù mẹ̀kídàrú nọ̀kùsọ́nù ìmán torí pé mẹ̀kídàrú nọ̀kùsọ́nù ìmán fi ìtafàwùt wàhtíláf tẹ́lẹ̀mí bá ní ìmánì òun dínkù ní tó ṣẹlẹ̀ sí ìmánì rẹ̀ ó lè má ju two percent lọ tí ó fi tètè mọ̀ pé ah ìmánì òun ti dínkù ṣùgbọ́n ẹlòmíì ìmọ̀ni rẹ̀ sì ń dínkù wọ eighty percent kò tí ì tó bá wọ hundred percent kò tó fura pé ah ìmọ̀ni wọn máa dínkù ṣùgbọ́n kò sẹ́nìkan nínú àwa tá à ń wura wa yìí tá a jẹ́ abara ọmọnìyàn ilà wọ̀yẹ̀zídù ìmọ̀nùnà wọ̀yẹ̀nkùs gbàtọ́ bá wá rí bẹ́ẹ̀ ọ yẹ ká mọ gbàtí mọ́ni wa bá ń dínkù tàbí tó bá ń lẹ kí làwọn ohun tó dàbí wọ̀rọ̀kọ̀ tá a fi ṣàdá láti lè wá ọ̀nà àbáyọ àbí láti lè wá ìwòsàn fún lílẹ̀ ìgbàgbọ́ náà àkọ́kọ́ nú ẹ̀ tadabburu al-Qur'ani al-azim alladhi anzalahu Allahu azza wa ونورا يهدي به سبحانه من شاء من عباده àkọ́kọ́ nú ẹ̀ nínú nǹkan tí a lè kà sí oògùn lílẹ̀ ìgbàgbọ́ àkọ́kọ́ òun náà ni tadabburu qur'an al-azim ká máa ronú sí ìtumọ̀ ìntànkì nínú al èyí tó tóbi nítorí wípé ẹni tí ò bá mọ̀ túmẹ̀ bó ló ṣe fẹ́ ṣe kí ni o bó ló ṣe fẹ́ ronú sí wa min hadha al níbi tá a bọ́rọ̀ dé yìí ó ń sọ ìjọ́ràn yẹn àbí ìkànpámọ́ kí gbogbo mùsùlùmí ó mọ ìtumọ̀ al-Qur'an ntòǹkàn tó o bá mọ ìtumọ̀ rẹ̀ ìmọ̀túmọ̀ rẹ̀ ń yóò máa jẹ́ atọ́kùn fún ọ àbí ìrànlọ́wọ́ láti lè ronú sí nǹkan tó ń kà kó má jẹ́ pé òdo dúndùn àbí kára ọmọ sẹ́gìrì téèyàn bá ń gbọ́ Qur'an nìkan ní ọmọ torí pé ara ti ń sẹ́gìrì lórí tí ò mọ̀túmọ̀ rẹ̀ kò lè dàbí kára ó ṣẹ́gìrì lérí ìtumọ̀ téèyàn gbọ́yé nípa nǹkan téèyàn kà ìyẹn ni sábà mú ìwà nefak lọ́wọ́ ẹlòmíín ka Quran ọmọ sọkún yóò máa ṣe kí ni ọmọ ìtumọ̀ tó ń ka tó ń sọkún sí bóyá torí kó ti rẹ́nìkan náà ti ń sọkún lójú ọ̀nà ọmọ sọkún ṣùgbọ́n kéèyàn mọ ìtumọ̀ téèyàn ń yẹn kó mi wá jáde lójú rẹ̀ wàá da akọrọ̀bù ilal ikhlas wà abuadu aniriya lọ́pọ̀lọpọ̀ ọgbà kì í sábà ṣe pé torí káwọn èèyàn lè mọ̀ kódà gangan ò ní mọ̀ tó ló fi máa dá ìlú jẹ torí pé ó mọ̀ tún mọ nǹkan tí ń ṣe kí ni nǹkan tó ń kà. fàníyàn yàtọ̀ sí eléyìí yóò tún jẹ́ ìwòsàn fún àìsàn lílẹ̀ ìgbàgbọ́ mélòó mélòó ni nǹkan tí èèyàn ti fara kó nínú àwọn nǹkan tó kù díẹ̀ káàtó kódà tọ́kẹ́ èèyàn gan ò kà á sẹ́sẹ̀ èèyàn kàṣà àlùwà lẹ́yìn bá ń tìláwà Kùránì kó o tó ka péèjì kan ọba rí ọba bọ́ sí péèjì kan ọbọ̀ sáwọn àyàtì kan tọ́lọ́run ti ń sọ̀rọ̀ nípa ń tó o ṣeun tó wá ń wo àwọn òfin ọlọ́run lérí ẹ̀ ó rí i pé ìwárìrì yọ bẹ́ẹ̀ mi ẹ̀ náà wàbí táálí yẹsídáàdù ìmọ̀ ìmọ̀ rẹ̀ yóò wà elevated ọ̀ àṣìǹtì mo ṣeun ọlọ́run forí ti mi o mi o mo mọ àpẹsẹ̀ níbẹ̀ tí mi mọ̀ pé o tó bá wọn nítorí pé n tó ń kà yẹn nínú alukur'an òrònú sí ìtumọ̀ rẹ̀ àwọn àpèjúwe báyìí pọ̀ nínú alukur'an mi yàn bá jẹ́ tó máa ń ka kur'an tó máa ń tìláwà kur'an dáadáa tó o sì lè ronú sí arákùnrin kan ó níyàwó méjì látara ìdíkà àbí dìímì ó sáré pé òun fì sọ́dọ̀ ẹnìkan jù kan lọ gbàtí wọ́n ń tìláwà Qur'an ó bá ka débi tọ́lọ́run ti sọ wípé ẹ ò gbúdọ̀ fìyàwó kan fatadaruha kalimu alaka ẹ bá wàá gbé kan kẹ wá pàtì bí ìgbà tí èèyàn bá sọ kọ́bì kan kẹ kà fún síbẹ̀ ìgbà tó ka débẹ̀ òun ìwárìrì sí bá òun pé ah àyà yìí o ti fọwọ́ kan nǹkan tó ń ṣe ẹni ẹni mọ̀ pé kíní o ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n kò lọ́rìn lẹ́mìí ẹ̀ tó tó ka nínú fata asara o wá nǹkan yẹn ó lapa pẹ̀lú tó kà ẹ̀mí rẹ̀ lapa pẹ̀lú tó kà nínú téèyàn bá ń nífi ń dàbí kankan kankan kankan ẹja kéwo ẹja kéwo ẹja kéwo nítorí wọn máa ń ra kankan sí náà ni pípé bẹ́ẹ̀ bá mọ ìtumọ̀ téèyàn ń kà ọlọ́run máa ń lò ń sábà bí láti lè jẹ́ kó jẹ́ ìwòsàn lérí àwọn kùdìẹ̀kùdìẹ tí ń bẹ́ẹ̀ ní ìyàfara ẹlòmíì awùwà míì nígbà míì bẹ́ẹ̀ sọ fún kankan ní gbọ́ because yóò mọ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni pé ṣé wọ́n lọ sẹ̀fẹ́ kàn lẹ́sàn-án kódà àgbà mi ń bẹ gan àti lè sọ fún èèyàn ẹ̀rọ ọmọ bàyàn gbà ṣé afẹ́ sọ pé kò mà ní èèyàn wà dákẹ́ ṣùgbọ́n tó ń fúnra rẹ̀ bá ń ka Kùránì lọ tó bá nǹkan yẹn pàdé ìwárìrì ó bẹ́ẹ̀ mẹ́ eléyìí ọlọ́run máa ń fi ń ṣe sábàbí ìwòsàn ẹ̀mí tadabburu al-Qur'an al-azim ìrònú sí ló fi jẹ́ pé àwọn station kan bẹ gẹ́gẹ́ bí Iqra àtàwọn station míì tó jẹ́ ti Islam wọ́n mọ̀mọ́ máa ń ní táìmù kan tó yẹ pé aya Quran òun náà ni wọ́n ka aya Quran péèjì kan bìlẹ̀ àrùbíyá péèjì náà wọ́n tún sọ̀tún rẹ̀ wọ́n tún ka péèjì wọ́n tún sọ̀tún rẹ̀ ìgbà míì wọ́n lè ka aya kan wọ́n sọ̀tún rẹ̀ ọkà àyà kan wọ́n sọ tuma kí ó lè jẹ́ kí gbogbo yẹn náà kùránì wọn máa gbọ́ pẹ̀lú tuma yìí kọ́lọ́wọ́n bá kó kún ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ kó sì jogun arísìkì halal fún ẹnìkọ̀ọ̀kan wa kó sì fún wa ní agbára àtòkun àti ilé náà sójú ọ̀nà ọlọ́run kò sí nǹkan tó burú kéèyàn lọ ra slot kan lórí rédíò àbí lórí tẹlifíṣàn pàápàá lórí rédíò nídàájí lọ́kàlùkù bá ti ń jí ó kéré ju àyà márùn wọn ó kà wọn ó sì sọ̀tún rẹ̀ kéèyàn wá sponsor program fún odidi alukoran tí ó fi parí kí gbogbo mùsùlùmí máa gbọ́ kò sẹ́ni tí ó fẹ́ máa mísẹ̀ pàápàá jùlọ ẹ fi sásìkò tí wọ́n bá fẹ́ ka kókó inú ìwé ìròyìn tó bá ń súnmọ́ ẹ̀mí sásìkò torí pé ọ̀fẹ́ mọ̀sẹ̀ nìkan nàìjíríà ń sìn tí máa ń mísì kókó inú ìwé ìròyìn ẹ̀fi sásìkò owó rẹ̀ wọ́n o ẹ̀fi sásìkò kó mọ ayàkọ̀ alif lam mim dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin ẹ̀sọ̀túnmẹ̀ ẹ̀sọ̀túnmẹ̀ ẹ̀sọ̀túnmẹ̀ kódà kó má ju ìṣẹ́jú márùn lọ ìṣẹ́jú mẹ́wàá bó ṣe wá rí òun gbogbo aláwọ̀ pé ẹ eh, ó ṣòro a àbá lè ṣe a nígbà wájà àti àìlákàkún àti kí ni o àti àìlákàkún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ láwùjọ wa tọ́lọ́run ṣègbà láyé àrísìkì fún débẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ ṣe parahu parahu bí ẹni tí ò ní nísàlọ sàlámà abẹ́lọ́run mi tóbi rẹ̀ kó sàánú wa èyí táwa ní làwa ń ná yìí èyí tá ní làwa ń lò yìí tí àrísìkì náà bá tún kún pẹ̀lú ògbó ọlọ́wọ́ kọ́lọ́n kó ṣe ń rọrùn fún wa láti lè máa lọ. bi rahmatika ya arhamar rahimin. tadabburul qur'an al-azim ìmọ̀ ronú sí ìtumọ̀ al-qur'an alladhi anzala allah azza wa jal èyí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala èyí tó sọ̀kalẹ̀ tibiyanan li kulli shay Kurani yìí ọlọ́run ṣe ní ìwé tó ń fọ́ gbogbo nǹkan sí wẹ́lẹ́wẹ́lẹ́ tí ń fa kò mọ́ òkun gbogbo àlámọ̀rí ọ wà ní ọ̀rọ̀ ọlọ́run sì ṣe alukùránì yìí ní ìmọ́lẹ̀ yahdi bí i subhanahu man yasha'u ọlọ́run ó máa ń fi kùránì yìí ó ń fi máa ṣe ìmọ̀nà àti ìtọ́sọ́nà fún ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá wu ọlọ́run nínú àwọn ẹrú sílẹ̀ kùránì yìí lẹ́lómi náà tó bá ti gbọ́ báyìí yóò sì tàn mọ́lẹ̀ sínú ẹ̀mí ìdí nìyẹn tó fi jẹ́ pé n taara sọ wẹ́rẹ́ ń kọ́ lọ́n wá bóyá láṣìírí wo bóyá ọdún kan àbọ̀dún méjì lèèyàn fi ṣe owó yí ẹ̀mí tí ó lapa nínú nǹkan ìwọ́gun onímọ̀ ládé ọba máa lọ ẹ sì wo owó tẹlómìn náà lórí ọ̀rọ̀ ṣèlú ẹ wo owó tẹ́lọ̀mí ìná lórí ọ̀rọ̀ òṣèlú àbí lórí bí wọ́n fẹ́ sòkú owó táwọn èèyàn ná bọ́ bá tiẹ̀ lóbi rẹ̀ kan fàyè lẹ̀ sponsor program lórúkọ rẹ̀ kíládà rẹ̀ wọ́n bá kó o fi bẹ́ẹ̀ lọ́hùn fi ṣe wàsílà wòye èèyàn ẹlòmí ọkàn sàdédé jí yóò kàn bọ́ àyà mi ìgbésí ayé ló sì pa ìwọ tó o sì sponsor ìwọ ò ní mà ládàá ti ń lọ fún yà torí pé alukur'an ní òrèkóòrè yahdi bihi subhanahu wa ta'ala man sha'a min ibadi ọlọ́run ó gbóògbà ìṣẹ́jú ìṣẹ́jú ọlọ́run fi kùránì tán àwọn èèyàn sọ́nà ṣùgbọ́n kìí ṣe gbogbo èèyàn ẹni tọ́lọ́run bá fẹ́ nu ẹrú ẹ̀ ṣòdí ìyẹn tó jẹ́ pé kéèyàn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ní káwa wà nínú ẹni tó fẹ́ torí nínú àmì pé a wà nínú ẹni tó fẹ́ alhamdulillah ó la wà níjókòó yìí ẹlòmíì ń bẹ bí wọ́n solókùn yóò tù yọjà kódà kò ní sí ní tó kó nírira tó irú ìjókòó báyìí ìrora àdá wò ni láì ṣe pé wọn níṣẹ́ irú òṣì wò ni ṣètọ́ ni ó gbìn ìkórira nǹkan yẹn sẹ́mi ẹ̀ ṣùgbọ́n nínú àwa bàbá láǹfààní àti wà bí kíkọ́ bá wà ẹ̀mí wọ́n mọ̀ wà ń bẹ̀ tẹ́kí mọ̀ wà rántí ẹ̀kí wà ń bẹ̀ báyìí. على أن الله سبحانه وتعالى حبب هذا في قلوبنا ọlọ́run máa máa jẹ́ kẹ́mi wọ́n fẹ́ nǹkan yẹn nítorí pé ẹni tọ́lọ́run bá bá fẹ́ náà lọ́lọ́run máa jẹ́ kó nífẹ̀ẹ́ àtọ̀ art nǹkan téèyàn fi ń rojú rẹ̀ ọlọ́run abẹ́lẹ́ wọn bá nu tóbi rẹ̀ kọ́lọ́run jẹ́ kí báyìí ó pọ̀ ọ̀nà sẹ̀mí wa rahmatika ya arhamar rahimin wala shak kò síyèméjì anna fi ilajan azima ìwòsàn tó tóbi tó bù àyà ó ń bẹ níbi kéèyàn máa gbọ́ alukur'an kéèyàn ó sì máa ronú sí ìtumọ̀ rẹ̀ wàdàwà ànfà àlàn àti oògùn oògùn tó ṣe wípé fà àlàn oògùn tó ṣiṣẹ́ mò ń wo yorùbá tàbí gbé kalẹ̀ oògùn tí kì í bá nǹkan kù tí ì bá a fà àlàn dawaan fa'al oògùn kan tí ìbà kan tí n tẹ́ bá fi sọ rí báyìí yóò máa ṣàyẹ̀ kúrò bẹ́ẹ̀. qala Allah azza wa jal ọlọ́run tí ọlá rẹ̀ ga sọ́nà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ni wa nunazzilu minal Qur'an ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin ọlọ́run ní àwa la ká inú al ó ń bẹ nínú al èyí tí ó máa jẹ́ ìwòsàn kò bẹ̀ nínú ẹ̀ shifaun lima fi sudur wa lima fi abdan ìwòsàn bẹ nínú alukuran ní tí ó jẹ́ ìwòsàn tẹ̀mí ó wà ń bẹ ìwòsàn ara òun náà ń bẹ ń bẹ ìwòsàn ara òun náà ń bẹ ń bẹ ìgbà mi máa ń bẹ ọ bá rí pé ò ní rọrùn sùn ọwọ́ tún owó sí gbogbo ara nílé ti sùn téèyàn bá ti rọrùn sùn kí ló kù tí ọmọ ṣẹlẹ̀ orí ọmọ ọ̀fọ̀ ọmọ òròkòrò ẹ́ bàbá ọdẹ gbàgbó kan lù gbàgbà ń ó sojú sùn tó lọ yẹ ọmọ lọ láwà àná tó o bá sì kó tó o bá gbèrè pẹ̀lú ògbó ọlọ́wọ́ olùkó sọ̀rọ̀ ọ̀sán ṣìfà ọ̀ nítorí pé tó bá yẹ kó sùn tó ń rorò kúrò àwọn ṣọ̀rọ̀ àti náà mọ̀ fọpọlọ rẹ̀ ṣeré àyàrá ò mà já tó o bá mú tòun níjẹ tó bá tún dọ̀là náà ó tún bẹ̀rẹ̀ ó tún ní bó ṣe ra àmọ́ wẹ́rẹ̀ hùn ẹlòmíì ẹ̀sìn sì bọ̀ ọmọ lọ́wọ́ ó ṣe àwọn alámọ̀ka Qur'an ala bi dhikrillahi tatma'innul qulub ìmọ̀ kí alukur'an máa gbọ́rọ̀ lọ́wọ́ ní máa jọ́ kẹ́yìn ó balẹ̀ tọkàn bá di balẹ̀ kí ló kù hóyẹ́ ó sùn. wa nunazzilu minal qur'an ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. ẹ̀rí pẹ́lú mi ń gbà mí nǹkan kọ́ bàárọ̀ lù wọ́n ní àjẹnú kò lù kọ́rù wọ́n bá máa ké àyà òkè àmọ́ ẹ̀sìn tí ó gbà lọ. shifaa'un ó ń jẹ́ ṣìfà àtara ó dẹ̀ tún jẹ́ ṣìfà o ẹ̀mí ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣe fún gbogbo èèyàn lil mu'minin lil mu'minin gbé ẹnìkan tí èsì mùsùlùmí tó ní òun lálàkàlà abáni ṣe lè ọwọ́ akọ̀kúlò Allah kúlò àbí afẹ́lá ọkọ̀ fún un lọ́dún àti bẹ́ẹ̀ sùn kó kà sọ́wọ́ kó fìlà. àyà yìí ni wa nunazzilu minal Qur'an ma huwa shifa'u wa rahmatun linnas lil mu'minin tó bá jùmọ̀ pé òun ní ìdí nǹkan kó gba islam wa rahmatun lil mu'minin lẹ́bìrì pọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi ìtàn fi ń ta ko Kùránì pọ̀ ẹni kan bá ṣe bìnàbìnà tó fẹ́ dájọ́ kan lẹ̀ àwọn náà ló máa sa Kùránì ní Kùránì táwọn bá sa kíjọ rẹ̀ tó máa kún tó yẹ kójú ó tì wọ́n àkọ́kọ́ ẹ yapa òfin ọlọ́run ntọ́lọ́run torí ẹ̀ sọ kùránì kalẹ̀ ń lò fún dẹ́ni ẹlẹ́ẹ̀kejì ẹ tún ẹ tún ran kúfúrù lọ́wọ́ alal iman amma tariqatul ilaj fàyà tafakkur wa tadabbur kì í wá ṣe kíkà yẹn nìkan ó ní yóò fi jẹ́ ìwòsàn lílẹ̀ ìgbàgbọ́ o bí kì í bá ṣe tariqatul ilaj ọ̀nà tí ó fi jẹ́ ìwòsàn ni wípé fayatafakuru wa tadabbur bá a bá ṣe ronú sí ní tàǹkà sí àti bá a bá ṣe fi ẹ̀mí tọ́pa ẹ̀ kì ṣe bí ohun ẹni tó ń kà ṣe dùn sí ọ̀nà ọ̀kẹ́ àwọn yẹn ń ka bẹ́ẹ̀ wọ́n ń ka wẹ́tẹ́ ṣé ọ̀parí tó parí sí náà tó ń kà yẹn njẹ́ o ronú sí àwa sọ kuraani di bi entertainment tariwo bá ti pọ̀ tàwa káwọn èèyàn enjoy ìjókòó ọ̀yá ẹ̀ wà á máa ké kuraani fún wa àyàn wà á máa náwó báyìí ẹ̀dọ̀ nǹkan kuraani subhanallah tí ẹkún ó sì máa gbọ̀nyàn ọ̀nà náà ti sílẹ̀ omi náà kuraani mọ́ wọ́n ṣifá àwọn sàbí ò ka kuraani báyẹn àwọn sálàfù ò ka alukuraani báwọn wọ́n ka alukuraani láti jẹ́ kó ronú sí i sọlọ́bi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn baromage tó sábà máa ń wáyé wípé inshallah opening prayer uh, opening Quranic recitation ẹ jẹ́ ká tún àníyàn wa wò Quranic recitation ẹ fi bẹ̀rẹ̀ kí ni ṣé káwọn èèyàn lè ronú sí ni àbí kíjòkó lè fi dùn kó fi láàrin rìn Ibrahim lè rí ẹ máa ka Qurani àwọn èèyàn máa ṣàròyé ama máa ka Kùránì àwọn èèyàn máa ṣe nǹkan mi wọ́n bá wá kà tán ẹ wá dáwó fẹ́ẹ́ ka Kùránì ẹ bá ti sọ yẹn látara èló ni wọn ò gbọ́ ntí fẹ́ẹ́ nǹkan gan wọn ò lísìn sí wọn ò ká kún àwọn tó bá di pé ẹ fẹ́ gbowó lọ́wọ́ wọn ẹ pàkíyèsí wọn ẹ gbọ́ kẹ́kẹ́ ah, ah, Kùránì bó ṣe tóbi tó bó bó ni wọ́n ṣe mọ̀ pé wọ́n lísìn sí ni tẹ́yìn bá lísìn sí tó mọ̀ túmọ̀ rẹ̀ kò ní ìdíkà yẹ sọ fún yẹn kó tóbi èèyàn náà mọ̀ so ló fi jẹ́ kí gbogbo àwọn ètò programs kankan tó bá ti di pé àwọn èèyàn ò ní ronú sí kò nídìí ẹ máa bá nǹkan tẹ́yìn sí bó ṣe wá àṣìlẹ́yìn sí fún ẹ tí wọ́n gbọ́ wọ́n ké kuran àwọn yòókù máa gbọ́ kuran wọ́n máa ṣeré wọn ò ní kà kú kódà lómi ò máa ṣàròyé nasalula salama ọ̀nà tí kuran lè fi jẹ́ ìwòsàn fún wa òun náà ni atafakur ọ̀tàdàpọ̀ ká máa ronú sí ìtumọ̀ tó wà ń bẹ̀. faqad kana rasulullah sallallahu alayhi wa sallam yatadabbaru kitaballahi wa yuraddiduhu wa huwa qa'imun bil-layl wọ́n ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ẹnìkan tó ṣe pé ó máa ń ronú sí àwọn ìtumọ̀ ìwé ọlọ́run wa yuraddiduhu tánàbí bá ń ké quran àyà kan gbàmí anabi ó máa repeat yóò máa yuraddidu yóò máa kàlákàtúnkà wa huwa qa'imun bil pàápàá jùlọ ibi nẹ́fìlà lànà bí ti máa ń ṣe o tí bá yẹn nẹ́fìlà lóhùn nìkan lóhùn àyà mi ànábi ọmọ bí ẹni pé kò ní dákẹ́ àyà yẹn yóò sá tún ká yóò máa tún ká yóò máa tún ká yóò máa ronú sí ìtumọ̀ yẹn. hátà iná òfin ìdàlàyálì débi wípé ọ̀kan nínú àwọn òru tánàbí jí ti yẹn nẹ́fìlà qama yuraddidu ayatan wahida min kitabillahi wa yusalli ànábì ń rìpíìtì àyà kan ṣoṣo nínú alukur'an nígbà yusọ́lì níbi ìrun náfìlà ni o kì í ṣe pé kọ́ máa líìdì kírun fáwọn èèyàn ká sọ yìí o tánà ìbá yẹn náfìlà lóhùn nìkan lámúyùjà wíṣà àyà kan ṣoṣo yẹn ànábì ò sì kúrò ń bẹ̀ àtà àsùpà fi mọ́ ẹyọkan yẹn ní ń para wàhùwà kọ́ wọ́yà kọ́ olùwòtà àlà aya tí anabi nǹkan náà ni pé intu bisimilahi rahman rahim a'udhu billahi minash shaitanir rajim intu adhibuhum fa innahum ibadu wa in takfuru lahum fa innaka antal azizul hakim kí ni tuma aya náà ìgbà tí anabi Isa ibn Maryam tí tọ́lọ́hún bí léèrè jọ́bìjà kíámà tọ́lọ́hún máa sọ pé ṣé wọ́n lo ní kí wọ́n máa pè wọ́n àtìyá rẹ̀ lọ́lọ́hún anabi yìí sọ̀rọ̀ pé ọlọ́run inkuntukuntuhu fàkọ́dé àlùmíta ìrẹ́ ọlọ́run tí ń bá sọ wọ́n náà mà mí tó bẹ́ẹ̀ kí n wá ní kẹ́nìkan ó pè mí bẹ́ẹ̀ tí n bá sọ náà ìwọ mà ta'lamu ma fi nafsi wala a'lamu ma fi nafsi gbogbo tí ń bẹ lẹ́mìí mi tí mo lè ṣe tí mi lè ṣe gbogbo ẹ̀ ni wọ́lọ́run tó dá mi mà èmi ọmọ tó lè ṣe tó lè ṣe wọ ọba alágbára ni ọ nígbà tó bá fẹ́ parí ọ̀rọ̀ ẹ wo àánú into adibu ìrẹ́ ọlọ́run gbogbo àwọn tó ń sọ bẹ́ẹ̀ gbà tí mo lọ tó o bá fìyà jẹ wọ́n fa iná òrìn ìbàdàn o tó fìyà jẹ wọ́n ẹrú rẹ ni wọ́n kò sẹ́ni tí ó bí ọ léèrè bẹ́ẹ̀ sì ni wàá yín tẹ́kifìrì la tó bá forí jì wọ́n fa iná ka à ń tẹ̀lé azizul hakim ìrẹ́ ọlọ́run ọba ọba alágbára ni ọ ọba ọ̀jọ̀gbọ́n ni ọ ẹ wọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run máa ń fẹ́ràn àwọn ọmọlẹ́yìn wọn ẹ wo ohun tí wọ́n tún sọ tóun ẹ wo ẹ̀kọ́ lára ànábì ọ̀yìn sáà kò sọ fọlọ́ pé ah, mọ́ fìyà jẹ wọn o kò tó bẹ́ẹ̀ níwájú ta ni ntò àdìbò bọ́ ọ bá fìyà jẹ wọn fa iná wo ìbàdàn ìwọ ló dá wọn ẹrú rẹ ni wọn kò sí ẹni tí ó fi ọ èmi gò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n wà ń tagfir lahu tó o bá sì fẹ́ forí jì wọn fa innaka antal azizul hakim eré ọlọ́run ọba ìwọ lọ́ba alágbára ọba ọ̀jọ̀gbọ́n gbàtà nàbí wàá dúró sallallahu alayhi wa alayhi wa sallam wakana alayhi salatu wa salam òjíṣẹ́ ọlọ́run tí kàtìgọ́ ọlọ́run bá ń bẹ fún yatadabbaru al-Qur'an ó máa ń ronú sí ìtumọ̀ al-Qur'an wa qad balaga fi dhalika mablaghan azima kódà eléyìí ó dógóńgó tó bu háyà ní ìmọ̀ ronú sí ìtumọ̀ Qur'an látara ànábì ẹni tọ́lọ́run fi rán ganu sallallahu alayhi wa sallam ànábì máa ń ronú sí púpọ̀ wa rawa ibn Hibban fi sahihi bi isnadin jayyidin an àtọ́ afa ibn hibban nínú tírà wọn pẹ̀lú isnad èyí tó dáa látọ̀dọ̀ àtọ́ qal onídàkàlìtù ana wa ubaydullah bin umair èmi àti ubaydullah awolétọ̀ ala aisha radiyallahu anha ìyàwó aisha tó bá lo àlá dàkàlìtù àlá abánlénu tó ti ìdá dàkàlìtù àlá ahadin ó wà lọ pé a wọlé tọ̀ ìyàwó Aisha lọ bá wọn radiyallahu anha faqala Ubaydullah ibn Umair Ubaydullah ibn Umair wa ni hadithina ìyàwó Aisha ẹ sọ hadithi kan fún wa ẹ bá wa sọ̀rọ̀ bí àjábi shay'in ra'aytihi min rasulillah sallallahu alaihi wa sallam ẹ sọ nǹkan kan nínú tó sẹ́yìn léèmọ̀ púpọ̀ tẹ́ ẹ rí lára anabi sallallahu alaihi wa sallam n ta fi gbọ́nu ta fi wá fabakat ìyàwó Aisha bá bú sẹ́kù wa qalat ó wá sọ pé qama laylatan min al-layali nínú tó sinmi lè mà lára anabi sallallahu alayhi wa sallam ó ní pé lóru ọjọ́ kan anabi jí lóru kan ta'ani yusalli nítorí gbàlérò ni pé anabi ń kírun lóru ó yẹn náà fìlà lóru rẹ̀ faqala anabi ní ya Aisha anabi ní ìrẹ̀ Aisha dherini atabud ata'abbad li rabbi dharini ata'abbad li rabbi ìyàwó aisha tó fún ìyàwó aisha anabi ní ìyá aisha anabi ní rẹ̀ aisha fi mí lẹ̀ gé ń sin ọlọ́run ọba yìí qalat ìyá aisha wa ni kult mo sọ pé wallah rí òjíṣẹ́ ọlọ́run inni la uhib qurbak ma yasurruk ní òjíṣẹ́ ọlọ́run èmi náà ṣe ẹni tí mo kọdíyàn tí èjì èèyàn ó sin lọ́hùn ṣùgbọ́n ẹnu wípé mo nífẹ̀ẹ́ rẹ pọ̀ mo sì nífẹ̀ẹ́ gbogbo tó bá lè jásí dùnú fún ọ mi ò fẹ́ nira fún ọ kí ìyá wa ṣàfi sọ bẹ́ẹ̀ ni pé ànábi bẹ́ẹ̀ sì yàn nábìlà kọjókò ìnáró ìyá wa ṣàkà ah, ẹsẹ̀ wọn máa rú ọ ní ti àánú ngbà tí ànábi wa rí pé ìdààmú rẹ̀ pọ̀ ànábi dẹ́rì ni yà á ṣà àtàkàbẹ̀rẹ̀ lẹ́rọ̀ bí yọ̀ǹda mi fi mí lẹ̀ jẹ́ nsìn lọ kọ́ọ̀lẹ̀t yàrá ìṣàní fàkọ́ọ̀mà ànábì dìde fàtàtà ha ọba tún sàlùwàlà fún makọ́ọ̀mà yóò sọ̀lẹ̀ ọba tún bọ́ síbi ìrọ̀ tó ń kírun lọ falamiyazali yabki ànábì òye kò bò ó bẹ̀rẹ̀ sí ní sun ẹkún lórí náfìlà hátà bàlá hijruhu títí tí gbogbo ìgbà àyàbáyé tó fi rẹ fún omi ojú yorùbá ní tán pè ní hijiru nígbà mi ibi ẹ pé wàdọ́mọ̀hó ìlà hijiri gbìyànjú gbé ọmọdé mọ́yà hijiri náà thumma baka anabi ó yakubu tó ń sunkún falam yazal yabki hatta balla ilẹ̀ tó forí kàn gbogbo lẹ́sìn rẹ̀ wàjá Bilal yu'adhdhinuhu bis-salah ó sì bẹ́ẹ̀ yìí tásùn bá fi tó àfáwà Bilal ó wá bẹ̀rẹ̀ sí ní ju ó wá dúró níbi ẹnu ànábì wọn wá sọ fún ànábì pé tọ àsìkò òun ti ó ti tó falamma ra'ahu yabki ìgbà tí rà ànábì tó ń sun ẹkún qala ya Rasulullah Bilal nílò òjíṣẹ́ ọlọ́run tẹ́bùkì à ó tún sọkún ni wàkọ̀dù gáfàrà Allahu laka ma taqaddama min dhanbik ṣebí gbogbo ti ń jẹ́sẹ̀ fún wọ́ ọlọ́run ti forí ẹ̀jẹ̀ min dhanbik wa ma ta'akhkhar èyí tó ti ṣáájú àti míì tí ó tún máa wáyé bọ́lọ́run ti ṣàforíjì ẹ̀ fún ọ kọ́ọ̀l ànábì ní kò sí rọ́ńbẹ́ tọ́lọ́n bá forí gbogbo ẹ̀jì mi afala àkóhónú abdan shakura ṣé mi ò ní jẹ́ ẹrúsìn kan tí ó máa dúpẹ́ ni mo ń fi eléyìí náà dúpẹ́ fọlọ́run pé mi nìkan tán lọ́lọ́run wá sàlẹ̀ sàbáyé lẹ́kùn wá gbọ̀n mí lẹ́ẹ̀fì rẹ lòmíì tí ọlọ́run bá ṣe oore kan fún un tó bá fẹ́ máa sọ̀rọ̀ báyìí yóò kàn kó sẹ́kùn kì í ṣe pé ẹkún ìnira ìbànújẹ́ ẹkún pé ó ń wò pé ìwọ ah, náà lọ́lọ́run ṣe lè fún báyìí ẹkún wà máa gbà ẹ̀rù mọ̀ bá ẹkún yẹn ẹkún ọpẹ́ òun ẹkún yẹn ìyún òun sábà máa ń ṣẹlẹ̀ sáwọn tó bá níbẹ̀rù ọlọ́run ṣùgbọ́n ẹni tí ò bá níbẹ̀rù ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí máa gbéraga kò lè má rí bẹ́ẹ̀ asọ́gbù <laughs> fún ni kò lè má rí bẹ́ẹ̀ ọdún àwọn ọ̀rọ̀ tí wọ́n bá ní kó sọ̀rọ̀ ẹ wà máa gbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ máa gbọ́ òórùn gbéraga ẹ máa gbọ́ òórùn mùtòmùtò ṣùgbọ́n ẹni tó bá jẹ́rù sàn ọlọ́run tó bá fẹ́ máa sọ̀rọ̀ ẹkún ó sì máa gbà ẹ sì máa rí ojú rẹ̀ tí ó lérò rò torí pé yóò ronú pé kí ló ń ṣe fọlọ́ tọ́lọ́ fi sọ̀rọ̀ ọ̀gbà tọ́lọ́ fi sọ̀rọ̀ ọ̀gbà tọ́lọ́ fi sọ̀rọ̀ tọ́lọ́ fi sọ̀rọ̀ ọ̀gbà. so hadha ar-rasul al-karim anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò ní afala akunu abdan shakura n tó ń pa mí lẹ́kún náà ni pé sẹ́mi ò wá ní jẹ́rú tí ó máa dúpẹ́ ni ìyẹn fi máa ń ṣèyàn lé mà nígbà míì tẹ́ bá rẹ́ lómi tí bá ń sọ̀rọ̀ lórí àwọn kan tó lọ́n ṣe fún yóò gbéraga ń bẹ̀ yóò ṣe mọ́tòmọ́tò ń bẹ̀ yóò ṣe fáàrí sẹ́ni tí ò tó ẹni tí ò ní nǹkan tó o níwò ó sì wà níjòkó àwa tún ṣe fáàrí ó tún ṣe gbéraga ebi yẹn náà ni ọlọ́run fi sàánú ẹ ni ọkàn wà fọ́ṣúnẹ̀tì ni kì í ṣe pé ọgbọ́n jùlọ kì í ṣe pé ọmọ ṣe jùlọ kì í ṣe pé làákàyè tiẹ̀ pé ju tiẹ̀ lọ ọkàn wù ọlọ́run ló ṣe wọ̀ bó ṣe ṣe kò wá sáàyè fáàrí kò sí ní tó ń jẹ́ kéèyàn ó ṣe mọ́tómọ́tó kò nídìí ṣùgbọ́n ní o máa ń bàyàn jẹ́ tẹ́lẹ̀ mi bá ń sọ̀rọ̀ báyìí ẹ sì máa gbóhùn gbàràgà nínú ọ̀rọ̀ ẹ máa gbóhùn mọ́tómọ́tó nínú bó ṣe ń sọ̀rọ̀ àwọn ibadullah almuttaqun àwọn ẹrúsìn ọlọ́run tán bẹ̀rù ọlọ́run ẹ̀ lè rú ṣẹṣin ẹ̀rọ ṣẹṣin ẹ̀yin lẹ́ẹ̀ máa sọ pé wọ́n jẹ́ báyìí àwọn gan ò ní sọ bẹ́ẹ̀ kódà bẹ́ẹ̀ bá ń sọ tán bá tún wà ní kọ̀rọ̀ wọn tún máa ní ọlọ́run wọ́n máa tún àṣírí òun ní èèyàn ń sọ pé òun dá òun dá yìí má mà jẹ́ wọ́n mọ ibi tó ń mà because òun tó ń wora àwọn yìí òun ò da àwọn nǹkan báyìí kú àwọn nǹkan báyìí kú kò yé wọn ni lójú wọn máa rò bẹ́ẹ̀ ẹ̀rù tí wọn máa bá táwọn yẹn bá wá ń sọ pé tó báyìí ẹ̀kún ọmọ gbọ̀n ẹ̀rù ọmọ bàbá ẹ̀ sì mọ̀ mí ni ọlọ́run tó mọ̀ mí jù yín lọ ọmọ ibi tí mo ti dá ọmọ ibi tí mo kù sí ṣùgbọ́n èyí tó dáa tẹ́ ẹ̀ rí yẹn téèyàn bá wá ń gbọ́ yẹn yé inú ẹ̀mí ẹ̀yin ò lè gbéraga sábàdà torí pé n ta sọ ń pa ààrẹ yẹn ìwọ fúnra ara rẹ òòrìra rẹ kò tó bẹ́ẹ̀ bí àwọn ẹrú sìn ọlọ́run tàbí ẹ̀rọ ọlọ́run bá sì máa ṣe kọ́lọ́ máa ṣe àkẹ́ni kọ̀ọ̀kan wa náà kún un wa. nábì sọ pé anabi sallallahu alaihi wasallam imamul muttaqin anabi lasáájú gbogbo olùbẹ̀rù ọlọ́run ẹ wo dúró rẹ tọ́lọ́ sọ pé anabi sallallahu alaihi wasallam anabi tó ń yẹn náà fúlàwọ̀ tó ń sọ ẹkún lórí oore náà. lakod nazalat alayya ayatun anabi sallallahu alaihi wasallam anabi ni lóru yìí àwọn àyà kan sọ kalẹ̀ wailun liman qara'aha ègbé kó máa bá gbogbo ẹni tó bá ka àyà náà walam yatafakkar fiha subhanallah tí ò bá ronú sí àyà náà ẹ wá wuye gbàdáwà ti ta arábìnrin ọlọ́run sọ àyà yìí kalẹ̀ pé a'udhu billahi minash shaitani rajim inna fi khalqis samawati wal ard wa ikhtilafil layli wan nahar. لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار آية ناني wípé ọlọ́run ní inna fi khalqi samawati wal ard ó tọ́lọ́wọ́n bá dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje ìyẹn nìkan kọ́ wàhtíláàfì lẹ́ẹ̀lì wà náà bọ́sàn ṣe ń wá tóòrù ń lọ yìí tọ́sàn ń wá tóòrù ń lọ yìí ọlọ́run ní la ayat àmì ń bẹ́ẹ̀ o n tó tó ronú sí ó ń bẹ́ẹ̀ o lèbúlẹ̀ àlùbáà fún gbogbo ẹnikẹ́ni tó bá lọ́pọ̀lọ́ fún gbogbo ẹnikẹ́ni tó bá yẹ kí ni o tó lọ́pọ̀lọ́. ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n Ibn Durayd ó ní innal jadidain idha mastawlaya ala al-jadidi adnayahu lil-bila ó ní nǹkan tuntun méjì tá a tí méjèèjì wá ń gbaṣẹ́ fúnra wọn lórí nǹkan tuntun ẹyọ kan oníṣẹ́ mọ̀ pé kò ní pẹ́ tí nǹkan tuntun yẹn tí ó fi gbó lápòjúwe nǹkan tuntun kan wà nílẹ̀ àwa mú irun tuntun méjì àfi ń lù lóòótọ́ irin yẹn náà strong irin kan àfilẹ̀ àwa mú irin méjì sọ̀rọ̀ pé méjì ti lágbára jùlọ àwa fi ń lù àfi ń lù àfi ń lù tá a bá lù báyẹn fún àwọn àsìkò kan tá a bá padà mú tuntun yẹn kò ní di kò ní jọ tuntun mọ́ ó ní bẹ́ẹ̀ ọ̀sán àtòru ó ń lọ lórí ẹ̀mí wa nìkan ya ò lè bẹ̀rẹ̀ ó ń sún mọ́ ìparun náà ni ọ̀sán wá òru ń lọ ọ̀sán wá òru ń lọ ọ̀sán wá òru ń lọ ẹ̀mí tiẹ̀ ọ̀ lọ kó padà wá òun dúró méjèèjì ń lọ lérí ẹ̀ ọ̀sán ń lọ lérí ẹ̀ ọ̀sán ń wọ̀kù lérí ẹ̀ òru tún dé lórí ẹ̀mí ẹ̀ àfájàre tún yọ náà lórí ẹ̀yọ kan yẹn náà adùnìyà ò lè bẹ̀rẹ̀ ó ń sún mọ́ sàárè díẹ̀díẹ̀ náà ni ẹni tọrọ bá yé bí ó ṣe ronú lọ nìyẹn kì í ṣe pé bá ti dé ní olóhùn fẹ́ ṣe kì í ṣe bá dé ní olóhùn fẹ́ ṣe kí ló ti kàn bá dé ń bẹ́ẹ̀ wàkìtìláfù layl wan nahar bọ́sàn àtòru bí wọ́n ṣe ń lọ tí ń lọ tí ń bọ̀ la ayat àmì òǹbẹ̀ǹbẹ̀ o ǹjẹ́ èèyàn máa ronú sí bẹ̀ǹbẹ̀ o ọ̀sán ló ti lọ yìí o kí la fi ṣe nínú iṣẹ́ olóore òru la ti wọnú ẹ̀yìn òru la wọnú ẹ̀ kí ni nǹkan tá a tún nílẹ̀ mi pé a tún fẹ́ ṣe nínú òru lẹ́kọ̀ọ́lẹ̀ albab ọlọ́run ní àmì ń bẹ ń bẹ fún gbogbo ẹni tó bá lọ́pọlọ kì ṣe gbogbo yẹn báyà ẹ ṣe wá rí kódà ẹlòmíì ọkà gan yóò tún máa fi kọrin ní tó ba nínú jẹ́ lẹ́nu wọ́n tún sọ àyà kùránì dín tá a fi ń kọrin táwọn èèyàn tó ń jó wọ́n máa ń ka àyà kùránì alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'uda ọlọ́run ní àwọn kan bẹ àwọn ẹrúsìn ọlọ́run tí wọ́n máa ń rántí ọlọ́run bí wọ́n bá ń bẹ nínà ró bí wọ́n bá ń lọ báyìí wọ́n rántí ọlọ́run wa qu'uda tá bá wà níjókòó wọ́n rántí ọlọ́run wa ala junubihim kódà tán bá tún fẹ́ sùn lálẹ́ tán bá tún fẹ́ gbẹ́lélẹ̀ wọ́n tún rántí ọlọ́run gbogbo ọ̀nà tí nǹkan yìí ó fi rọrùn fún wa anábìyí kọ́ wa bàbá fẹ́ jáde ńlé àrùn ti ọlọ́run àti àtìkà abẹ́ẹ̀kọ́ bá a bá tún wà níjòkó báyìí àtúngbọ́rọ̀ ọlọ́run àti àtìkà bá a bá tún fẹ́ sùn láyé tá a fẹ́ fẹ́ gbẹ̀lélẹ̀ kí lànà ibi tún ká tún ṣe ká tún rántí ọlọ́run ọlọ́run ní àwọn kan bẹ nínú ẹrú sìn ọlọ́run bá yadhkuruna Allaha qiyaman wa qu'udan wọn a máa rántí ọlọ́run bí wọ́n bá ń bẹ níjòkó tí wọ́n bá ń bẹ nínàró nínàró hàl ni yadhkuruna Allah qiyaman ay qa'imin wa qu'udan qa'idin wọ́n máa rántí ọlọ́run nígbà tí lẹ́ni tó wà ní ìjókòó wa ala junubihim tí wọ́n bá tún fi ẹ̀gbẹ́ lélẹ̀ wa yatafakkaruna fi khalqis samawati wal ard wọ́n wà bẹ̀rẹ̀ sí ni ronú nípa dídẹ́dà tọ́lọ̀ ń dá sánmà àtìlẹ̀ ah wọ́n ọlọ́run ọba alágbára ni ó wọ́n ló dá sánmà ìwọ ló dálẹ̀ wọ́n wàá padà conclude nínú ẹ̀mí pé Rabbana ọlọ́run o máa khalaqta hadha alákọ̀tà hadha batila ọ̀ dá gbogbo nǹkan yìí lásán kì í ṣe péré ló ń ṣe tó fi dá gbogbo àwọn nǹkan yìí kí wàá lọ fẹ́ fẹ́ eré táwọn ọmọ ṣeré tá à ní sílọ̀ subhanak njọ́ padà conclude àdúrà ló fi parẹ́ pé tọ́ fún rẹ ọlọ́run faqina adhaban nar ọlọ́run dákun sásà ẹ̀wọ̀n wa gbogbo bàtà bá jáde láyé mọ̀jà wọ náà ntun ó lọ conclude sí rẹ̀ torí kò rò pé ọba tó dá sánmọ̀ tó dálẹ̀ tó bá fẹ́ fìyà jẹyàn bóun ìyá yẹn ó ṣe tó ọba tó dá ọrùn bóun ṣe tó ìwọ wa ń sọ wípé ẹjọ́ dùn ná tó bá déwájú ọlọ́run àmọ́ sọ ọmọ kan wọn ni ah, bó ṣe ń ṣe sí bàbá rẹ yóò dáa ẹnikẹ́ni kan tó wà ń bẹ̀ ni pé lóòótọ́ wọn ní kéèyàn wọn ṣe àṣìbàbà ṣùgbọ́n tí bàbá àwọn ṣe sóun náà tó bá dé dọ́bùdà kíámọ̀ àwọn ìjọsọ wájú ọlọ́run ah. níwájú ta ní ètò ìjọba sọ̀rọ̀ ọlọ́run ọba yẹn kọjá bẹ́ẹ̀ ọkọ̀ jẹ́ ẹni lè máa sọ pé ẹ̀ ẹ̀ tó bá di jọ́nà àjọ máa sọ àti ta ni àwọn tó bẹ̀rù ọlọ́run máa ronú nípa agbára ọlọ́run wọ́n bá wá parí gbogbo ronú wọn wọ́n conclude ẹ̀ sí ni pé subhanak subhanak fún ọlọ́run ọlọ́run làwa níbi náà o. mọ̀jà wọ náà dákun subhanahu wa ta'ala nítorí pé ẹ̀ńtọ́ bá wọ náà ó sì orí ibú ó sì orí ibú gbogbo ohun tí ń jẹ́ ìnira pátá fèkì rẹ̀ òun là ń láyé òríjìnà rẹ̀ gangan ó wà nù náà ọlọ́mọ sí wa lọ́mọ náà rahman aya yìí ẹ̀kọ́ tó pọ̀ wà ń bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ àwọn èèyàn a máa fi eléyìí ṣe ẹ̀rí wípé téèyàn bá ti fẹ́ ṣàdúà ẹ̀yẹ dìde ká ṣàdúà ìrọ̀pọ̀lọ́ ní alẹ́ ní ẹ̀tùkúrú náà lá kìyà mẹ́ni àwọn tó ń ṣàdúà nínà rò eléyìí kì í ṣe ẹ̀rí o tẹ́ ẹ bá ní kìyà mọ́ lẹ fẹ́ lò wọ́n kò hó dáńkọ́ nítorí bá ń gbogbo yẹn ó jókòó èmi ò nàró tèmi mo fẹ́ lo ọ̀rọ̀dán tó o bá sì ṣe bẹ́ẹ̀ wọ́n ò rí yàn sí kí o mọ̀dàrú ló jẹ́ pé àwọn ìjókòó mi ń bẹ ọ̀yà ẹ̀jẹ̀ ká dìde ká ṣàdúrà á ṣe lè mọ iṣẹ́ lana wọn kẹfìrí nìyẹn tó o bá sì sọ pé wo ìjókòó wọn ni àfa ẹ̀rí tọ́lọ́run sọ̀rọ̀ ládé àsìkò náà lọ́wọ́ kìyàmẹ́ àwọn tó ń rántí ọlọ́run ọba ní ẹ̀ ọ̀rọ̀dán lèmi lò kìyàmẹ́ ẹ̀ka tó tẹ̀lé ọ̀yà ká tún rí wàhálà jù nóbì kálẹ̀ nìkan tó tó fẹ́ gbẹ̀lélẹ̀ náà àyà yìí kì í ṣe pé ó ń sọ̀rọ̀ nípa kẹ́fíà bá a ṣe ṣàdúrà ẹni tí ń sọ ni wípé àwọn olùbẹ̀rù ọlọ́run kò sí kọ̀ǹdíṣàn kan tí wọ́n wà tí wọ́n ní máa rántí ọlọ́run ẹni tí ń sọ nìyẹn kì í ṣe dẹ̀líìlú pé bàbá ti fẹ́ ṣàdúrà káwá náà ní iṣẹ́ rẹ̀ kókó alákọ̀ọ́kọ́ nìyẹn nù àyà yìí kókó ẹlẹ́ẹ̀kejì nù àyà yìí òun náà ni wípé àwọn súfí yatafakkaruna fi dhati Allah àwọn máa ń ronú nípa pápápá ọlọ́run gangan bó lọ́lọ́run ṣe jẹ́ bó nínú kí ló wà níbo níta fi máa ń sọnù nìyẹn ṣùgbọ́n wọ́n ní la tatafakkaru fi dhatillah fatafakkaru fi khalqillah èèyàn máa ń ronú síbi àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá lèyìn ó fi wá fi dá títóbi ọlọ́run ọba mọ́ ṣùgbọ́n tó o bá ti sọ pé o fẹ́ ronú nípa ọlọ́run gangan ọ̀sọ́nu ọ padà máa kọ̀ọ̀mù ìgbà kò tó tó ta ló kọ́kọ́ wà kó tó ah, ṣé o lè rí brain rẹ ò lè comprehend ẹ tafakar ó ronú nípa ẹ̀dá tọ́lọ̀ ń dá tó bá ní ah oòrùn ló tó báyìí bó ṣe tó yìí náà ẹnìkan náà ló sì dá ó ti bẹ̀ yẹn mọ́ títóbi ọlọ́run so gbàtọ́lọ́run sọ láàyè yìí ọlọ́run ní kò ní yàtàfàkàrú náà fi la fi samawati ọlọ́run ní yatafakkaruna fi khalqi samawati wal ardi wọ́n ń ronú sí dídá tọ́lọ̀ ń dá sánmà àti ilẹ̀ tán bá wá ronú yẹn tán wọn ò ní padà lọ conclude pé gílóòbù yẹn ọlọ́run ni wọn ò ní padà conclude wípé ewúrẹ́ yẹn ọlọ́run ni conclusion tiwọn ni pé rabbana ma khalaqta hadha batila subhanak faqina adhaban nar. هذا الدليل يكفي لرد على المتصوفين àyà yìí tó lẹ́rìí láti ṣe rọ́dù àwọn sufi lórí bàtìní àti lórí eh, tẹ́rìbíyà kankan tá láwọn ṣe tó gbogbo tẹ́rìbíyà tẹ́lẹ̀ ronúpọ̀ ọlọ́run ronúpọ̀ ọlọ́run kí wàá ní rìsọ́ọ̀tì tí ó jáde ibi tí rìsọ́ọ̀tì yóò padà lọ forí sọ òun náà ni pé gílóòbù ọlọ́run ṣe àwọn tọ́lọ̀ ń ròyìn ní alukur'an ṣé n tọ́lọ̀ ń sọ pé wọ́n rìsọ́ọ̀tì ọ̀rọ̀ tí wọ́n sí ni alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim wa yatafakkaruna fi khalqi samawati wal ardi rabbana ma khalaqta hadha batila subhanak faqina adhaban nar so mas'ala mẹ́tẹ̀ẹ̀ta tá a mú jáde ń bẹ̀rù nínú pé àrònú sí àyà yìí náà àìmọ́ àrònú sáyà ọlọ́run lójú kan máa láti lè máa fi justify ìbàjẹ́ bọ́ bá ronú sí dáadáa ó mọ̀ pé àyà yẹn kì í ṣe ẹ̀rí fún ìyapa àṣẹ ọlọ́run subhanahu wa ta'ala wa hadha yadullu ala ujubi tadabbur hadhihi al-ayat wọ́n ní àyà tí a kà yìí ìyẹn ó ń jẹ́ ẹ̀rí lórí wípé ọ̀ràn yẹn ló jẹ́ fún wa o ká máa ronú lórí àwọn àyà alukurani tá n kà kì í kàn ṣe pé mo ti ké kurani mo ti tìláwà kurani lájú bẹ́ẹ̀ dópin kódà mo ti há ògbó ẹ̀ sórí ẹlòmíì hafiz malasi lásìgárá hafiz gbogbo ntọ́kàn nù gbèsè ayẹyẹ bó ṣe wá kúrò kojú musaba kọ lọ tó bá gbọ́ kán bẹ́ẹ̀ ṣe musaba kọ̀ kán bẹ́ẹ̀ dúgbò lóde lóde bẹ́ẹ̀ nítorí gbégbé ni mọ́tò tó wọn gbé kalẹ̀ yẹn wọ́n fẹ́ jẹ́ yóò sì jẹ́ náà lóòótọ́ àwọn ń ká nàìjíríà tó lè dúnìyà yóò jẹ́ lóòótọ́ ṣùgbọ́n lẹ́yìn jíjẹun kò tún sí nǹkan mi lẹ́ẹ̀fì rẹ igi mú báyìí ló gbé fìlà yóò máa lásìkò ara yìí gbogbo kuraani sì ń bẹ lórí máa la máa dìbò bẹ̀rẹ̀ hafiz tó ló fi jẹ́ wípé ẹni tí ò àgẹ́ ó múlò tó ń gbọ́ kódà tí ò léke tó gbọ́ tí wọ́n kà á fún tán túmọ̀ ẹ̀ fún ọlọ́run sì bá ó lóore ìwọ tó há gbogbo ẹ̀ sórí tó ṣe pé ṣe sí rẹ̀ kódà ìwọ gan nìyà rẹ̀ ó pọ̀ jù níjọba ìjọba kẹyà torí pọ̀ ọ̀ma ọ̀sẹ̀ fẹ́ ṣiṣẹ́ eléyìí tá à ń sọ yìí ìyẹn ò túmọ̀ sí pé ká má gbìyànjú àti ha Qur'an ṣùgbọ́n tó o bá fẹ́ ha Qur'an tún àníyàn rẹ̀ ṣe jẹ́kọ́jẹ́ pé ìyẹn èyí dẹ̀ ṣe pé à ń sọ pé haram ó ní musabakọ ṣùgbọ́n àníyàn wo ló fẹ́ fi partake tẹ́pá níyàn pé ah, mo fẹ́ mọ gbogbo musabakọ mo fẹ́ mọ ṣe kó lè mọ jẹ́ ní tí ó mọ wú mi lérí láti lè mọ ha Qur'an dáadáa tí bá kún fẹ́ ṣe mo sẹ́yìn pé ọmọ nìyàn tíyàn bá rí tí ó léyàn léré lèyàn máa gbìyànjú tẹ́pá níyàn rẹ̀ nìyẹn lamada tó bá wọn tí wọn gbé kalẹ̀ náà istihsanan ni wọn ṣe kì í ṣe pé nọ́ọ̀sù kan wà sọ̀rẹ́ lẹ́ẹ̀fì nínú àwọn àfáà mi tí wọ́n bẹ̀ kile ní musa bá kọ bìdí àná ni àmọ́ masala yẹn kì í ṣe pé nọ́ọ̀sù kan musa bá kọ ó lè jẹ́ nǹkan muragabun fiha ń tá lè sàwọn èèyàn lójú kò rò ajá máa ṣe kò sí bẹ́ẹ̀ ó sì lè jẹ́ muragabun anha alẹ́ padà gbé kùmù kalẹ̀ pé ẹ má ṣe mọ́ ní tó bá ń tibẹ̀ jáde òun ni ó di táwọn fatuwa táwọn afọ́ọ̀mù wà lè rẹ̀ torí pé òkú lẹ̀ sí náà sọ̀kan sọ̀rí lẹ́rìí ló fi jẹ́ pé àwọn kankan ń bẹ nínú fiqh lọ́dọ̀ àwọn àfa táwọn máa mú fatuwa wá wọ́n lè sọ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ní wọ́n mú sọ pé ah la yajuz wọ́n sì lè sọ pé ó ń ṣẹlẹ̀ níbi kábàá kan ní yajuz kan ní yajuz mathalan à ń lọ́jọ́ kan ó travel kó Nàìjíríà ó wá lọ sí Australia lágbòjúwe ìgbà tó wá sọ̀kalẹ̀ nínú plane airport ẹni tó rí tó pàdé ẹ tó kọ sálámà sí ọ ọjọ́ ọmọbìnrin kan ó lo bí scarf ó fi sí ọ ọrùn báyìí ó sì wọ bí suit àwọn suit àwọn obìnrin èbò tí máa balẹ̀ wọn òun ló wọ̀ ṣùgbọ́n lo bí ìdá òfin sọ́run báyìí bó jẹ́ pé salamu aleykum wa aleykum salamu aleykum wa salamu aleykum gbogbo nǹkan tó ràn lọ́wọ́ tó ní fún ọ ojú omi tó ti kírun fún ọ ó ti kírun sọ̀rọ̀ pé nìyẹn òun náà ni ẹni tó appreciate gan jù bẹ́ẹ̀ gba ah, ọmọ ya mi lélẹ̀ abẹ́ẹ̀kọ́ ọ appreciate àbò ní appreciate ọ wá rí ẹnìkan ọmọ odidi ìmáàmù ní àwùjọ táwa wáyé ọwọ́ amúra báwọn kí ló sọ ń pọ̀ ní pé ọmọ yóò sí rẹ gbogbo wa sì ti ń gbọ́ láti ẹ̀jẹ̀ nítorí so kìnnì mọ́rùn àbẹ̀yẹ̀ mi sọ bẹ́ẹ̀ nítorí àwọn expect kó ni pé kò lò nìkan bù kó torí pé ti ń gbọ́ bẹ́ẹ̀ ìwọ ló sì rẹ nìkan bẹ̀ ń o tiẹ̀ in fact o try àbọ̀dọ̀ sọ pé try o ti consider àwùjọ òun bó ṣe rí ìyẹn òun máa ń nílapa níbi fatuwa àwọn afánígbà mi pàápàá jùlọ lórí àwọn nǹkan kọ̀ọ̀kan tó bá rọ̀ mọ́ àwọn masáìlì mi pàápàá jùlọ àwọn masáìlì tó yẹ pé kò sí nọ́ọ̀sù kan tó wá dára tìrẹ̀ rẹ̀ lọ́wọ́ fi jẹ́ pé ó lé máa ká lọ káwọn afáà mi ò sọ pé musaba kọ̀ bídà ó sì lérí káwọn afáà mi ò sọ pé èso bídà àwọn afáà mi ò sọ pé pàtì àwọn afáà mi ẹ má pàtì nítorí wípé ẹni tí musaba kọ̀ bá bí níbòmíì ó lè wọ́ọ̀tì káwọn afáà sọ pé ẹ má ṣe má torí pa burú tí ń ti bẹ̀rẹ̀ jáde ó ju mọ́fúsádà tó wà bẹ́ẹ̀ ju mọ́sálà rẹ̀ lọ. níbo mi sì ti ń practice ẹ̀ ó ṣeé ṣe wípé tó jáde ń bẹ̀ ju mọ́fúsádà lọ. òní máa ń fa hukum àwọn àfa lórí àwọn míì kódà tó fi dórí ọ̀rọ̀ jamaat àwọn kan kan ẹgbẹ́ islamu kan ẹgbẹ́ islamu kan mọ́sálà àfa mi lè sọ pé ah kò tiẹ̀ yẹ kó wà àwọn mafasid ó ti bẹ̀ jáde afáàmì sì lọ pé ah ó yẹ kó wà torí àwọn àǹfààní àwọn àǹfààní àwọn àǹfààní bẹ́ẹ̀ kì í ṣe pé àwọn àáfàá yẹn wọ́n sọ tààrà wọn là àwọn àkíyèsí dìrásà òkàlùkù lérí táwọn nǹkan yẹn bí òun ni ó determine táwọn afọ́fin sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ẹni tí kéwù ọ̀bá yé tí mọ̀ ọ̀bá yé yóò máa fa ìmọ̀ká sọ̀rọ̀ yóò máa fi àìyé sọ̀rọ̀ ẹni tó sọ pé kán tó bí bàbá rẹ̀ ló ti ń jàfa ọwọ́ àṣetíà bẹ́ẹ̀ wá sọ wípé kò sí jàmbá mọ́tàlá nítorí tó ń ṣe dìrasa rẹ̀ níbi tó wà tó fi sọ̀rọ̀ yẹn àbí torí àwọn nǹkan kan tó ń rí tó fi ṣe dìrasa rẹ̀ àbáyọ orí rẹ̀ ò pé lójó sọ bẹ́ẹ̀ lá abada ò lè sọ bẹ́ẹ̀ abada kí ni nusus kí ni dìrasa tó ṣe afábí sọ wípé ah, pẹ̀lú àwọn mọ̀sọ́ọ̀lì tó wà ń bí ọ̀rọ̀ yìí kò sí tó kó mọ́ wà fáwọn àǹfààní báyìí fáwọn àǹfààní báyìí eléyìí lẹ́gbẹ̀ẹ́ àfa yìí ń ranù ni wọn lójó láà àwọn tó bá farabalẹ̀ kẹ́kọ̀ọ́ wọn yìí sọ̀rọ̀ báyìí wọn yìí sọ̀rọ̀ báyìí torí pé mọ́tàlá ní Saudi Arabia lọ́wọ́lọ́wọ́ ń sìn èèwọ̀ ni kóbìnrin ó drive èèwọ̀ o ò lè rí obìnrin kó drive ní Saudi Arabia tóbìnrin bá drive ní Saudi Arabia tí wọ́n bá gbà mú yóò kù sẹ́wọ̀n ni tó lọ béèrè ṣé ẹlẹ́yà ò drive lọ́dọ̀ wa rí ṣáà sọ wípé haram ni tó ṣe ó sì lè dọ̀la táwa náà bá délé ẹ wá ẹlẹ́yà kan mọ́ drive mọ́ nítorí pé aburú tá a padà wá discover tó jáde ń bẹ̀ yìí gọ́fúmẹ́ǹtì ẹgbẹ́ gọ́fúmẹ́ǹtì Islam là ń lò wọ́n lè gbé hukum torí pé asunu rẹ̀ mùbáwò ni kì í kú ṣe pé dandan ni nítorí bá dẹ̀ ti jẹ́ mùbá tí mùbá ò bá ti lè lọ lead sí fitna àwọn àfọwọ́sọ di wọ́n sọ de makruh wọ́n tún lè sọ di haram gan tó wọ́n hakada obìnrin mi náà ń tayọ àlà níbi títí ń dáìfù náà ọkọ lè mọ̀ sí ilé gbọ́kọ̀ fa ó dèkó nígbà ọkọ bá ti bì sẹ́rí ah mo làgbájá rẹ ẹ eh, mo ní kí mi ò mi ò rántí sọ fún kí ẹ tó kórè láàárọ̀ ní mo sáré dákan lè kó tọ́gbà wa dúdú ọkọ ẹ bá mi ò gbúdọ̀ rí ọ́ndì ọkọ ẹ mọ́ eh, ẹ mẹ́rin yín wá <laughs> kò ní ìdá mẹ́rin wá bóbìnrin yẹn ọba tẹ̀ láṣẹ ọkọ yẹn ẹlẹ́ṣẹ̀ so wàá kàdà ṣùgbọ́n àwọn nǹkan tá à ń sọ yẹn onímọ̀ ni máa yé ẹni tó jẹ́ tùlábùl ilm làwọn nǹkan yẹn máa yé ṣùgbọ́n olùgbára ta ẹ̀sìn àbí aláìmọ̀kan èyí tó bá ti kàn tó bá tó bá gùn ní nǹkan tí ó bá ti bá ìfẹ́ mú ẹ̀ mú gbogbo àfáàtà bá ti sọ tí ó fẹ́ nú tiẹ̀ mú ẹni burúkú ni wọn aláìmọ̀kan ni wọn níjọ́ tó sì sọ tó bá fẹ́ nu rẹ̀ mú ẹni dáadáa níjọ́ náà ẹ̀rí táwọn afáàmù wa láàmú ọwọ́ ìwọ ti nípìnlẹ̀ tó fi stọ́dì ìdí tẹ́lẹ̀ ibi sọ báyìí ìdí tẹ́lẹ̀ ibi sọ báyìí tẹ́lẹ̀ ibi báyìí ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ̀sìn wa ẹ̀sìn ìmọ̀ ni kìí ṣe ẹ̀sìn aláìmọ̀kan ká sì jìnnà sí ìwà ìgbéraga ká sì tún àníyàn wa ṣe tó bá jẹ́ pé pẹ̀lú àníyàn dára ló fi ń sọ nǹkan ọlọ́run ò ní káwọn òye ọlọ́run jẹ́ àwọn èèyàn gbọ́ ọyé bí wọ́n jẹ́ pé àníyàn ìgbéraga àníyàn bíba nǹkan jẹ́ fi ń sọ̀rọ̀ ọlọ́run ò lè ran ènìyàn náà so ló jẹ́ pé odò ìmọ̀ jìn ní tí ti yí ọ béèrè èyí tó bá ti fẹ́ jọ torí kéèyàn wá sọ àwọn ńlá nídìí ẹ̀sìn kéèyàn wá kí wọn wá máa fẹnu yẹpẹrẹ àwọn olùmẹsìn àwọn Albani wo baba Albani wo àwọn ẹbí bá subhanallah nítorí pé ntọ́sọ̀ bọ́ láàmú ntọ́ títí ń bọ́ láàmú ńkọ́ àfọwọ́sì fẹ́ mọ̀ bọ́ bọ́ láàmú àbí ọ̀bọ́ láàmú ntọ́lọ̀ ni ó sọ èyí tó ń bọ́ láàmú àwa máa ń sọ yẹn fáwọn èèyàn àwọn lẹ́kì sàkọ́jọ́mọ́lá ọlọ́run ni ó máa bọ́ láàmú lédèdè ìjọ abásọ̀ mi lọ́la tí ọba bọ́ láàmú ìjọ náà ló di ọ̀sán àsùkúrúkú ọ̀hákàlẹ̀ ẹni tó bá sì ti fẹ́ jẹ́ àfa o gbúdọ̀ prepare mind rẹ fún méjèèjì torí pé kọ́lọ́hún sọ pé o ṣe eré ó lo orí tí báwọn èèyàn sọ bẹ́ẹ̀ lọ táwọn èèyàn bá sọ náà fílà nìyẹn torí pé Yorùbá bọ̀ wọ́n ní bá ọmọ èèyàn tó tọpa adékun lé ní bá dọ̀la ní àwọn ọ̀rọ̀ wọn so kó kó bẹ̀ẹ̀ kan kó adékun rẹ sọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run bá ti lógún alhamdulillah so àwọn àfáà tó ṣáájú wọn ṣe máa ń ṣe nìyẹn àwọn kì í ti ju ẹnikẹ́ni láti lè sọ tọ́lọ́run bàbá wù tòkútọ́ àdìjọ́ òbí dàlẹ̀ kíámà tó lọ́n bá gbá wọn mú kò sẹ́ni tí ó gbà wọn lẹ́rù tó èyí ò ní máa ń bà wọn lẹ́rù gbójú ilẹ̀ kéèyàn pọ̀ tó tó ń wá ìyọnu wọn tó ń wáfẹ́ wọn tó torí ẹ̀ sọ kan tó lọ́n bá fi hàn wọ́ àdìjọ́ òbí dàlẹ̀ kíámà tó lọ́n bá gbá onítọ̀ mú kò sẹ́ni tí ó gbà lẹ́rù tó tó níjọ́ òbí dàlẹ̀ ti parí tó wàá kàdà tó kọ́lọ́n kó sì dúró tì wá gbogbo èyí tá a bá fẹ́ máa ṣe ká fi bẹ̀rù ọlọ́run ọba ṣe ká sì mọ̀ pé ọlọ́run ọba ó nímọ̀ nípa ti mẹ́nu báyà ẹnìkọ̀ọ̀kan wa wa nasallahu subhanahu wa ta'ala an yutahhira qulubana min an-nifaq wa a'malana min ar-riya wa lisanana min al-kadhib wa a'yunana min al-khiyana innaka ta'lamu kha'inata al-a'yun wa ma tukhfi as wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك